ló ti lo òpin. kí ló dé wa pẹ̀jọ. ẹjọ ọ̀rọ̀ rẹ ló lé wa ẹjọ ayẹyẹ ẹjọ ẹjọ. ibi tẹ́ni ká lọ bẹ̀rẹ̀ grand tẹ́ni ká lọ tẹ́ni ká lọ gba aṣọ láàárọ̀ òkú ibẹ̀ la lọ àwọn ọlọ́dẹ wọn ti yìnbọn fún Dayọ̀ Dayọ̀ ti kú. àníjọba àwọn. èyí tó ṣe irun bí irun dàda yẹn ṣé ẹni bá ṣe ń ṣe lọ àwọn ọlọ́dẹ kan pariwo ẹ̀ẹ́dúró bàbá ní ká sáré àfi tá a kàn gbọ́ kọlà tá a máa wẹ̀yìn báyìí ó ti ṣubú ó ti kú. wọ́n ti pa bàbá wọ́n ti pa. ọ̀dà wà yìí ibi ẹ̀ bọ́rọ̀ yín dé olúfẹ́mọ́ ni. Ah! ẹ wo èmi ò ní nǹkan kan ṣe nínú ayé yín mọ́ tẹ ẹ bá ti ń bóde ní àyè ẹ má padà wá àyè mọ́ o. Ah! ẹ jọ tó lè ní àṣà ni wa kò síbi tá a fẹ́ gbà ah! ẹ̀yin nìkan náà la ní báyìí tó ń jọ òun kò sí tó ń lọ. èèyàn gbọ́dọ̀ bá rú yìí náà pọ̀ káyé olúwa rẹ̀ ọmọ ta. ẹ jọ ẹ jọ ẹ jọ ẹ jọ mo fi àwọn alálẹ̀ mo fi bẹ̀ yín tẹ́ ẹ bá ti ń jáde ní àyè ẹ má padà wá àyè mọ́. Ah, bàbá bàbá jẹ́ ká lo ìwé ìdúró bàbá ìtọ́jú ọlọ́run nǹkan mi tó bá kú nìkan ká ṣe é. ká ṣe é. a kó àtẹ́lẹwọ́ ayé yẹn